ó ní go ye into the world and multiply. tí ọba ti ẹ̀ṣẹ̀ tí ọba jẹ́ lọ́wọ́ ọlọ́run dá ìdí ọ̀nà. nígbà tí n bá bọ́kùnrin rẹ bí ètèmí gbénulé ẹ mọ̀ pé ìyẹn gan ẹ̀ṣẹ̀ ní níwájú ọlọ́run. kò já ogún àti òye ènìyàn o. ó fẹ́ ọkùnrin méjì papọ̀ tẹ̀jọ́ ń gbénulé rí. a nílò láti gba àdúrà àti àwẹ̀. ṣé ká bẹ̀rẹ̀ mà lóyà. ìbẹ̀rẹ̀ fọlákẹ́ àlejò gbé papọ̀ nítorí kíni iṣẹ́ àgbàyàn ló ń ṣe ni. kì í ṣe pé mo fẹ́ kánṣẹ́ sí kọ́kàn tèmi kan lè balẹ̀ eré ẹ̀ ni mò ń sá. inú tí ò bá dún ọmọ kì í dúró mẹ́ o. kí lẹ kí ni kí ni ẹ̀rọ màpá márì ẹ fẹ́ àwòrán ni. jẹbi bọ́dì lásán lè gbélé ti dàyàmú yẹn. Ah, àṣé jèrè lèmi wá ṣe mi ò ṣàṣe dànù ìjẹ́ ìwọ gan tí ìmọ̀ bí ọmọ yẹn gan ló máa sin. èjèjì. ẹ̀rí wèrè tẹ́ ẹ̀ máa túra sílẹ̀ báyìí báyìí fàwérè ni o. ah ẹ̀sùn akẹ́ lórí ẹ̀ by the time tí òjò ìdájọ́ ọlọ́run bá máa rọ̀ lé ẹ lórí báyìí wàá wọ́ omi tì lójú ẹ̀ òyìnbí.